101. 101.1 àsìkò ti tó láti darapọ̀ mọ́ ọ̀làdùnní bello fún àkọ́tún ètò alifik fidim. wàláhùn lẹ́dí láìláha ìláhùn. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin ló gbọ́ wa pé àdìjọ kó ojúmọ́ àdìjọ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àpò ní àlefíkì òfin díìnì ọ̀làdùnní belon ló kọ̀ mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa Dr. Sharafdin Gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ayakumullah ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè oníbéèrè láti ọ̀dọ̀ umu muhammad nílùú àbújá wọ́n ní a gbọ́ pé òjíṣẹ́ lọ muhammad sallallahu alayhi wa sallam kọ̀ fún wa láti máa sọ̀rọ̀ àbí kọrin àbí ṣe ohunkóhun tó bá lè jẹ́ ohun tí ó jáde lẹ́nu wa nígbà tí a bá ń bẹ ní ilé ìwẹ̀ àbí ilé ìgbọ̀nsẹ̀ wọ́n ní ṣùgbọ́n tí a bá wá gbọ́ tọ́jẹ́ pé a gbọ́ láti ìta nínú balùwẹ̀ tí a wà nínú tọ́ílẹ̀tì tí a wà tí wọ́n dákọ ànábì muhammed sallallahu alayhi wa sallam wípé ṣé a lè ṣe àṣàlátù fún òjíṣẹ́ ọlọ́run ní ààyè yìí eléyìí ó jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní ìbéèrè abu anas láti ìlú ìbàdàn wọ́n ní àwọn jẹ́ òṣìṣẹ́ tọ́jẹ́ pé àwọn ń gbé ìbàdàn àwọn sì máa ń lọ sí èkó láti lọ iṣẹ́ láti bíi monday títí di bí ọjọ́ jumọ́ wọ́n ní ṣé kọ́sìrì làwọn máa ṣe ní èkó ni àbí báwo ni àwọn òṣèlú máa ṣe ìjọsìn àwọn gbogbo tí àwọn máa ṣe ní àwọn àsìkò ọjọ́ wọ̀nyẹn eléyìí wọ́n jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun ni ìbéèrè tí ó wá lọ́tọ̀dọ̀ oníbéèrè wọ́n ní ṣé èèyàn lè lọ ṣe hajj pẹ̀lú àníyàn wípé èèyàn fẹ́ lọ bẹ Allah láti bá ní bíya bùkátà kan ni olórí ohun tí yóò gbé ni lọ ṣe hajj náà wípé ṣé eléyìí yóò ní ládàá iṣẹ́ hajj bí lábẹ́ ìbéèrè náà wọ́n tún ní ǹjẹ́ islam faramọ́ kí ọjọ́ pé baálé ilé tó ní ìyàwó méjì sí mẹ́ta tó fẹ́ lọ ṣe hajj pẹ̀lú pé ó tún lágbára àti sanwó ẹnìkan sí i papọ̀ mọ́ tiẹ̀ yìí pé ṣé owó ìyálé ni yóò kọ́kọ́ san papọ̀ mọ́ tiẹ̀ ni àbí tíyàwó kejì àbí tìkẹta ẹ̀jẹ̀ ń darú bá ń ṣe. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ونبيري تو سبيري نكوا كويتان باوان بيتان تنوه كان واقبو ندارق النبي محمد صلى الله عليه وآله وسلم ثالث الصلاة فن منو ليوة تاوا بباو تبادقوا ليوة تاوا kò sí àyè tí wọ́n ti ń ṣègbọ̀nsẹ̀ nínú ẹ̀ iléèwẹ̀ lásán ni ẹ kì í sì tọ̀ sínú iléèwẹ̀ yẹn rárá kò sẹ́gbìn bẹ́ẹ̀ àwọn nǹkan tẹ́ka máa ń ṣe ń bẹ̀ náà ni pé ẹ máa wẹ̀ ń bẹ̀ kò sí nǹkan tó burúkú ẹ ti sallallahu alayhi wa sallam mọ̀tọ́ wáyé tóbi tẹ́ ẹ máa tọ̀ sí ni bàbá yìí tán ti máa ń ṣègbọ̀nsẹ̀ bá ń bẹ́ ń bẹ̀ ẹ dín ṣíṣe àsọ̀látù fún Ànábì sallallahu alayhi wa mú ìgbà tẹ́ bá tó jáde. gbàtẹ́ bá jáde lẹ́mẹ̀sì sallallahu alayhi wa sallam. ẹni tó béèrè láti Ìbàdàn ipá àwọn ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àwọn sì máa ń bẹ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ àtìní títí di ọjọ́ jùmọ̀ ètò túmọ̀ sí márùn-ún hmm. méjì péré làwọn fi máa bẹ nìbàdàn ẹni jẹ́ ẹni tí ó máa dín sọ láti yín kù ẹni lẹ́kọ̀ọ́ yẹn onílé ni yín nìbàdàn ẹ̀wẹ̀wẹ̀ tó bá ti pẹ́ bá níyàwó náà ń bẹ̀ onílé ni yín àmọ́ ẹ̀ níyàwó nìbàdàn èkó lẹ fìyàwó yín sí tó ń tupọ̀ mọ́ àbàdàn ní ìjọ méjì péré lẹ́sìn ń lò ń bàdàn gbogbo gbàtẹ́ bá ti wà ń bàdàn lẹ́ẹ̀mẹsì kọ́sù eléyìí báyìí lòfin ọlọ́run wọ́n ní ṣé àwọn lè lọ sí hajj pẹ̀lú àníyàn páwọn kan fẹ́ lọ bẹ lọ́ọ̀ni sọ àwọn láníyàn hajj àwọn gbàgbọ́ pé téèyàn bá lọ sí ilẹ̀ mímọ́ téèyàn lọ bẹ lọ́ọ̀nbẹ̀ pàtàkì jùlọ lákòókò hajj ìyẹn ṣe kòńgẹ́ gbígbàdúrà dáhùn fẹ́ ti torí rẹ̀ lọ sí hajj ni sáwọn tó wá lè ní ládàá hajj bì ìlẹ́yìn náà ti sọ fúnra yín hmm. ẹni kókó ń tó fẹ́ gbé yín lọ làdúrà ẹ̀yin ò fàájì síwájú ẹ̀ fi sẹ́yìn kò sí láàrin kò sínú àníyàn tiyín bí ti wùlé ó kéré ma àdúrà lẹ fẹ́ lọ sí kò burú ẹ lè bẹ́ lọ níbikíbi ẹ má wulẹ̀ jówó ná kò síbi tá a ti bẹ́ tádùá kì í gbà pápá jùlọ ẹ má fàdúrà wa sun àkókò tí èèyàn bá bẹ Allah àdúrà kì í ṣaláì gbà bí ẹni tí ń jí ní òru òru gànjọ́ ní ìgbà tó bá ku ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ilé ìjẹ́ àkókò tí Allah tó máa ń gbàdúrà lọ́dọ̀ àwọn ẹrú ẹ̀ hajj wà fún ẹni tó fẹ́ lọ sílọ̀n kókó ní tó fi síwájú nù ó fẹ́ lọ sílọ̀n fẹ́ lọ ṣe ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn Islam márààrún tí mo wá tún fẹ́ tọrọ bá tẹ̀lé kò sí nǹkan tó burú ń àmọ́ lọ ṣe hajj pẹ̀lú àníyàn hajj ni èyí ṣe pọ̀ sanwó hajj pẹ̀lú àníyàn pọ̀ ń lọ ṣàdùà nítorí pé hajj ò lè tẹ̀ ládùà rẹ̀ kó jẹ́ hajj àdùà rẹ̀ lè tẹ̀lé hajj kó ṣẹ́kù ládùà sọ eléyìí ni òfin ọlọ́run wọ́n ní ẹnìkan lówó ó fẹ́ lọ ṣe hajj wọ́n á ní ìyàwó méjì ó sì lágbára ní àsìkò tóun fẹ́ lọ sí hajj sí yẹn láti tún sanwó ẹnìkan nínú àwọn ìyàwó méjèèjì pẹ̀lú rẹ̀ kò wá mọ̀ sí ìyáálé ni kó wọn kọ́kọ́ sanwó fún ni àbíyàwó ìyáálé ni ìyàwó ni eléyìí àṣà Yorùbá ni nínú òfin ṣẹ̀ríya ìyàwó méjì nìwọ ni ẹ̀tọ́ ìyàwó kékeré bí ẹ̀tọ́ tìyàwó tó dàgbà ni àbí lédè míì ẹ̀tọ́ ọ̀yálé kò yàtọ̀ sẹ́tọ̀ tìyàwó gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tìyàwó náà ṣe yàtọ̀ sí tìyálé àwọn méjèèjì ni wọ́n jọ ní ẹ̀tọ́ tó dọ́gba lọ́dọ̀ rẹ̀ ìdí nu tẹ́sán Islam sọ pé tó bá ní àwọn méjì tó bá fi sọ́dọ̀ ọ̀kan jù kan lọ ọ wà ń jọ ọ̀gbẹ́ni dàlọ́kẹ̀yàmá lẹ́ni tí ẹ̀gbẹ́ o sì lágbára láti sanwó hajj èèyàn kan nu wọn ni kì í sáwọn méjèèjì ní ọ̀tẹ̀ yìí ìmújẹ ló kù tí wọ́n ṣe. Hmm. ẹ ṣe ìmújẹ láàrin wọn ẹ kọ Mẹ́kà Mẹ́dínà sínú pépà kan sùúrù dídúró deni nílé ẹ kọ sínú pépà kan <laughs> ẹ wá ẹ pa àwọn pépà méjèèjì róbóróbó ẹ dàrú kọkọ kan nu ó mú tiẹ̀ sáà tí kálukú bá mú àkọọ́lẹ̀ tiẹ̀ nù àjẹpẹ́ hmm. ní tó bá mú Mẹ́kà Mẹ́dínà ní ọ̀kọ́ lọ tó bá ti wá dọ̀tẹ̀ míì ẹ ní bùkátà kẹtù máa wá pa pípa kan róbóróbó má hmm. ẹni tí ò tí ì lọ ní ọ̀lọ́ àyàfi tẹ bá tún ti fẹ́ yàwó kẹta kó tó dọdún mi ṣẹlẹ̀ hmm. ìjẹ́bù ṣiṣẹ́. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín. orúkọ mi gideon láti ogun kẹtù. láti ogun ìbéèrè yín. ìbéèrè mi pé um, gbogbo ẹlẹ́tọ̀ àkọ́kọ́ ìdílé wa ń gbé ọ ní ọmọ tí àwọn òbí ẹ̀ bá ń gbé àjò wá nígbà tó ní bàbá nígbà nígbà tó ní bàbá gbọ́ gbàtí mo béèrè um, àwọn ọmọ wọn fẹ́ béèrè pé àwọn òbí ń gbé gbogbo ìgbéyàwó wọn kì í ṣe ìgbéyàwó muslim bíi non-muslim ni ọ̀hún ṣe ní bí arábìnrin rẹ̀ kà ṣe ṣé ọmọdé náà ní náà ṣe ẹlẹ́ta. ṣé ti mùsùlùmí lẹ fẹ́ béèrè. ẹ ti mùsùlùmí ni. ẹ kí lẹ fẹ́ fàyọ̀nbi ti ti mùsùlùmí tẹ fẹ́ béèrè. gbogbo ṣé ọmọ tí ọba ṣe mẹ́rin bẹ̀ nígbà tí wọ́n mẹ́rin fẹ́ kà ṣe náà ṣé ọmọ ìdùnnú náà ní pé sọmọ yẹn náà ní lábàá. bó ọ̀nà wo gbé ọ̀nà wo lẹ gbà ṣe. ọjọ́ àwọn àwọn afẹ́ òní kíní àwọn afẹ́ òní kíkọ yìí. ẹ láti Ogun State ẹ ẹ tún kọ́ńtà yín ẹ tún construct tẹ́ bá ti construct ẹ̀ tán ẹ padà zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ ibi ẹ ti ń pè o. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah. àgbàṣí láti Ọ̀yọ́ ni ó ń pè yín. ìbéèrè yín. ọ̀nà ni wípé <clears throat> tí bẹ́ẹ̀ ti lè pín oorun fún ẹni tó níyàwó kan tó níyàwó ju mímu ọ̀kan lọ mm-hmm. ẹ̀rẹ́kùn fẹ́ kẹjá sàrẹ́bí méjì ní àbáyọ méjì mẹ́ta ìbéèrè kejì ni wípé tí èèyàn bá wá lọ kí ọ̀kan náà àwọn ìyàwó yẹn láti ìjùmọ̀ pé ń lọ kí tó sì ń lálejò tán tó wá kúnlẹ̀ fún ẹ pé ẹ dákun fẹ́ kí èèyàn bóun lájọṣepọ̀ tí ó jẹ́ pé nǹkan lórun kan ǹjẹ́ ńgbà tó fẹ́ dẹ̀kun tó jẹ́ pé ẹ̀tọ́ yẹn náà ní jẹ́ ẹ lè fún bí salaam aleykum pínpín oorun fáwọn ìyàwó ó ní í ṣe pẹ̀lú pé ẹ máa foníkálukú lọ́jọ́ kọ̀ọ̀kan yàtọ̀ sí pé tẹ́ bá kọ́kọ́ fẹ́ ìyàwó kejì tó wọn á jọ ọmọge tẹ́ fi jọ méje gbáko máa sùn ọ̀dọ̀ rẹ̀ kó tó wá tún di pẹ́ padà sí pé ẹ̀ ń pín oorun láàrin wọn lọ́jọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan yẹn lòfin ọlọ́run bá wí kò gbọ́dọ̀ díjọ́ méjì méjì mẹ́ta mẹ́ta ọ̀sẹ̀ kọ̀ọ̀kan àbí jù bẹ́ẹ̀ lọ àfi pẹ̀lú pé káwọn obìnrin yẹn yọnu sí i táwọn bá yọnu sí i pé àwọn ń fẹ́ pé kọjọ́kọjọ́ méjì méjì lọ́mọ pin mẹ́ta mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ tó bá yọnu sí tí wọ́n náà fara ọmọ kò sí wàhálà ní ìtọ́jọ́ ìpìlẹ̀ tí sẹ̀rí alákalẹ̀ ní kọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ tó bá wà lọ́dọ̀ eléyìí òun ló ní ọjọ́ yẹn o ò ní ẹ̀tọ́ àti bẹ́lòmíì lọ́jọ́ ẹnìkan nítorí pé ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin gbígbà ló máa ń gba agbára ọkùnrin hmm. kò lè ṣeé ṣe ọbẹ̀ léyìí lò ó tún wá dọ̀dọ̀ ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ kó tún fẹ́ bò náà lò kódà kára rẹ̀ ó jí pépé kó lè bá lò kó o rí ìgbádùn nínú bíbò ń lò gẹ́gẹ́ bí ìgbádùn tó rí nígbà tó ń bàtà kọ̀kọ́ lò hmm. so oníkálukú lọ́lẹ́tọ̀ má bẹ̀tọ̀ ẹnìkan jẹ́ nítorí ẹnìkan hmm. àwọn obìnrin tẹ̀ sí rí yẹn wọ́n ní àwọn ète burúkú burúkú hmm. nínú àwọn ète wọn náà ni ó ṣe kúnlẹ̀ tí ń bí ọ́ ló hmm. dákun abó ń lò so bí ṣe ń ṣe bíi múmi náà yẹn òun fúnra ara rẹ̀ náà ni ó tún jáde tí ó máa ṣàkọsẹ́ni tó ní ọjọ́ yìí hmm. tí ó máa fi hàn pé nítorí ẹ̀kọ́ ọgbà mo ti gbà mọ́ ọ lọ so ọgbọ́n tó mi ẹni tí ò bá sì gbọ́n tó ni kò lè gbọ́n tó ni náà ni so wọn náà mọ ayọ̀ ẹni tí ó ràn àbòsí lọ́wọ́ èyí tó lọ́jọ́ ẹ̀fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ńlọ́lẹ́tọ̀ọ́ sí kọ́ bá a lò lọ́jọ́ yìí ní gbogbo ìgbà tọ́jọ́ yẹn ọ̀bá sátì jẹ́ pé ó ti dijọ́ kejì hmm. bá ti dijọ́ kejì ó tún ti dọjọ́ tẹlòmíì hmm. so gbogbo eléyìí ó rí i pé ìfẹ́ tó ní sẹ́nìkan lè ju tẹnìkan lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò pé kọ́ ọmọ fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ lọ́jọ́ rẹ̀ hmm. ó sùn ọ̀dọ̀ kálukú lọ́jọ́ tiẹ̀ kì í ṣe pé tùmọ̀ rẹ̀ nípa ọba kálukú lò torí pé ẹ̀mí ni eléyìí wà bá pọ̀ bá lẹ́mìí kó fẹ́ bá lò náà ń ọ bá lò kò sínú ẹ̀mí ẹni kíní kejì yín kò túmọ̀ sí pé ọyàn nìkan jẹ ó sì dọ́dọ̀ ẹlòmíì ọgán lò ó náà bẹ́ẹ̀ lò kò túmọ̀ sí pé ọyàn nìkan jẹ torí pé walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau ọlọ́ọ̀ni ẹ lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin nípa àfẹ́ kódà kó ṣe gbìyànjú sàmọ́ gbé ọjọ́ ó gbé tàfẹ́ lómìn pẹ́pẹ́ lómìn tí ìsọjọ́ tiẹ̀ lọ́mọ bá lò lọ́jọ́ tẹ lómìn àbòsí ni wọ́n ń pelé yẹn lábẹ́ òfin ọ̀lọ́. hello ìyá ó ti já hello kọ́ yín o. Assalamu alaikum Abdullahi. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Abu Abu Abibu Rahman láti Kìsìn. Láti Kìsìn ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ìbéèrè ọ̀rọ̀ rẹ ti àti níbèrè yẹn ti tẹ́tí tẹ́tí jẹ́ pé ọlọ́run kádàrá parí ní pé ẹni nílé kù. ìbéèrè mi á dá lórí pé bóyá nínú Ramadan wọ́n wá ní àwọn wọ́n ní ká má lo àwùjá láti fi kí ìran wọ́n dẹ̀ mú ẹ̀rí wá láti nìkan àwa fẹ́ béèrè pé ojú òní àná ìlú Islam fi yẹ pé ẹ̀rí. nígbà wo ṣé ọ̀sán àbí lóru àbí nígbà wo. lóru lóru lóru ṣe ká má lo pé òun lóru ẹlẹ́kejì ìgbẹ̀yìn ooru pẹ̀lú wẹ́dà wa yìí bí àsìkò gbọ́lá lè sọ pé ó dópin àdígbà wọn láti sọ pé ó bẹ̀rẹ̀. alhamdulilayi nǹkan tí ó bá ṣẹlẹ̀ bíi ti ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀ ṣe yẹn hmm. yóò bùkátà pé ẹni tó ní ká ẹ má ṣe àtẹ̀yìn táwọn wò pé ẹ lè ṣe ẹ kóra yín wá ni ẹ hmm. gbogbo nǹkan náà ló máa ń dáhùn lórí rédíò ṣé hmm. ẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ tá a bá fẹ́ máa ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru lásìkò tá a wà yìí wọn náà níbi aago méjì ààbọ̀ tòru sí ìgbà tá alifájàre ọyọ hmm. aago méjì ààbọ̀ sí ìgbà tá alifájàre ọyọ náà. hello. Àbíyá tí wọ́n sọ̀rọ̀ láti Dúbà. Àbíjà Àbíjà. Ìbéèrè mi.

mo ń gbọ́ yíká. ẹ ẹ ṣe béèrè béèrè àgbọ̀ yìí. mo ń gbọ́ mo sọ mo níta àwọn nǹkan tí mo ti máa ń ṣe tẹ́lẹ̀ bóyá torí pé ilé àtàwá wà mí ní ìwà sábà máa láwọn nǹkan bẹ́ẹ̀ náà kìí kéèyàn máa kakùn á kéèyàn máa jíròrò ṣe lọ́pìlà kankan máa wò pé kí n ti dọ̀túrù léèrè pé kí ni nǹkan tí èèyàn lè ṣe tí èèyàn fi lè máa ṣe nǹkan náà tó sì jẹ́ pé nǹkan tó yẹ kó ti máa yàn lára ní tẹ́lẹ̀ ṣùgbọ́n bóyá látàrí agbègbè tó wá change ilẹ̀ haúsá ni mo wà níbi sọ̀rọ̀ kò fẹ́ bẹ́ẹ̀ mọ́ mi lára mọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì níbo lẹ̀ ń gbé tẹ́lẹ̀ tó fi mọ yín la. ìbàdàn ìbàdàn ni mò ń gbé tẹ́lẹ̀. ìbéèrè yìí kejì. ẹ ó ní nígbà tó ló pé àwọn òbí èèyàn òun àti nítòsí èèyàn tó nítòsí àwọn òbí èèyàn mọ́dà yìí pé hmm. kí ni àwọn nǹkan tí èèyàn lè mọ ṣe téèyàn fi lè mọ jùmọ̀ nínú nígbà tó ṣe pé ara ẹ̀sìn Islam náà ní dáàbò àwọn òbí wa níta Ọlọ́run jẹ́ tó yẹ tó fẹ́ fún wa lórí dáadáa. Alhamdulillah àkọ́kọ́ kíkẹ́ Al-Qur'an àti kìyàmù lẹ́yìn àtàwọn sí olóore gbogbo bíkíbi tí mùsùlùmí bá bára rẹ̀ náà ló ti yẹ kó máa ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ nítorí pé ikú bó ti ṣe lè pa ọ nílẹ̀ yorùbá iná ló lè pọ̀ nílẹ̀ sábárúmá lásìkò kú bá tó lílọ náà lèèyàn lọ èèyàn máa ń palẹ̀ má de kú ni toró jìjì ni kú máa wọlé mú yàn ìjọba ti fi mú kọ́rọ̀ ọlọ́run láti máa ṣe pèyàmù lẹ́ẹ̀lì nìbàdàn kó tún máa ṣe a Qur'an níbàdàn àyọ̀rọ̀ ọlọrụ jù bẹ́ẹ̀ lọ níbi ìdàtọ̀ wà. nítorí pé àwọn akẹ́kọ̀ọ́ lè mú ni má fẹ́ ṣẹ̀sìn ọlọ́run dáadáa ọ̀pọ̀ lẹ yorùbá jùlẹ̀ haúsá lọ. nítorí pé ń bẹ̀ yẹn ó rí i pé lọ́tún àti lọ́sì mọ́ṣáláṣí ni. a rí mùsùlùmí ni ní gbogbo àyè. so gbogbo kálukú náà ṣe tìláwà. àwọn kan ṣe kìyàmù léèlì yẹn. ẹni tó bá jọlẹ̀ òun náà ní mantí ọ̀tá nìkan. ọlọ́sàárẹ̀ lọ gbá alukurani rẹ̀ pẹ́pẹ́pẹ́ ọbẹ̀rẹ̀ sí ké òní mọ̀gbà tí wọn náà gbági tó ń sálù àlá tó ń sọ kíyàmù lẹ́yìn ẹ ó fura sí ilẹ̀ haúsá tó wà àwọn tá lọ ń bá a sí àwọn tá lẹ́ni tó yípo rẹ̀ ń bi tó wà bóyá àwọn ẹni tó jẹ́ pé wọn àníkàn ṣe ń pa ẹ̀sìn bóyá àwọn ẹlẹ́jọ́ múlé papọ̀ àwọn tí wọ́n máa sọkúsọ àwọn tí wọ́n kú tí wọ́n rírì kúrì hmm. tó bá wọn lọ bá bá irú ẹyẹ lẹyẹ wọtọ àwọn ò ní jí lóru wọ́n sì lè jí hmm. àwọn ò ní ké Kùránì wọ́n sì lè ké Kùránì ó lè jẹ́ pé fújì wọn gbọ́ sòtí wọn bá ti ń gbọ́ <laughs> <laughs> kò ní rọ Ọlọ́run ó tó wá ní ẹ gbogbo bíkíbi ó yẹ ká máa ṣe dáadáa sáwọn òbí wa irú dáadáa wo ló lè máa ṣe ránṣẹ́ sáwọn òbí rẹ láti bí ìdásí Ìbàdàn ọ̀pọ̀ hmm. ọ̀pọ̀ ní Nàìjíríà náà ọ̀rọ̀ gan hmm. so ọmọ wa bá àwọn òbí rẹ lẹ́ẹ̀kan láàrin má gan abẹ̀ wọn torí pé ẹni tó bá lọ sí ìdálẹ́wọ̀n oore lọ́wọ́ àlọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ má jẹ́ kó oore náà kó fọ ọ̀rù àti gbogbo àwọn ọmọ ẹ̀yà wa gbogbo tí wọ́n ń bẹ́ ń dalẹ̀ so béèyàn bá ti wá ń retí nǹkan tó ń wá lọ ń bọ̀ sí má gbàgbé àwọn òbí rẹ̀ má gbàgbé àwọn tó fi ilẹ̀ ńlẹ̀ níbo ni bí ìdáwà sí ìbàdàn hmm. so bọ́jà kan láàrin kọ́ máa wálé bọ́jà kan láàrin oṣù kọ́ wálé kọ́ ra àwọn nǹkan dáadáa lọ́wọ́ tó fa àwọn òbí rẹ̀ nínú pọ́ dáa fún mi ó yẹ kó bì mí náà máa Hmm. so bó ṣe ń dáa fún mi sí èmi náà máa ṣe dáadáa sí wọn dáadáa ti wà hmm. dáadáa tàpò kọ́ máa mówó lápò ọ́ máa fún wa hmm. so ó sì máa jẹ́ kí wọ́n máa gbọ́rọ̀ tó dáa lẹ́nu rẹ̀ so jẹ́ kí wọ́n mọ̀ pé ibi tó wà ń kìí ṣe pọ́ máa sọnù ọmọ ń wá bí ó ṣe dáa ni so nítorí ẹ̀ wọ́n máa ṣe dáadáa yìí náà sí wọn nínú dáadáa ni kó máa ṣàdúrà fún wọn gbogbo gbà kò síbi tá a wà láyé tá à ń ṣàdúrà fóbi wa tí ò tí ì kú àtẹ̀yẹ tó ti kú. Mm tádùá ò ní lọ bá wọn so eléyìí náà ń bẹ nù dáadáa. Hmm. hello. hello. kó kọ yín. Ah, ẹ má bínú nẹ́tíwọ̀kì ní ọ̀dọ́ ẹ gbìyànjú ẹ̀ padà ẹ ló kọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. àbúrò kí látọ̀rọ̀ agádà ni. ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ìṣe òkú kan kú apá ní láti máa sọ̀rọ̀ ń pa wípé kọ́lọ̀ jẹ́ kọjú dínà síra wọn hmm. ẹni ẹnìkan sọ wípé òun ò dìbò ìsìn wípé òun ò lè kú ẹ ó ní èyí tó wù èèyàn ní láti sọ wípé kó ẹ̀mí òun gùn bẹ́ẹ̀ dáadáa ti dúró ẹ̀hẹ́n tí mo fẹ́ fàyọ ni wípé wọn oníbẹ̀ ẹni ẹ̀ wá sọ wípé ebi wọn máa ń sọ wípé dáadáa yìí àdúrà máa ń yí yí ò dáadáa máa sọdà mo wá ní pé ó wá lọ lọ́nà ti ikú báyẹn ni tó ti jẹ́ fún ti kú náà. aleykum salaam wa rahmatulah ọgbọ̀n ìgbà tí ń pè. ìbéèrè yín. ẹ ìbéèrè mi ló bá yẹn pé kí ni wúlì tó wà lórí àwọn obìnrin tí wọ́n wọ bàtà tó ga. kí ni. rúlì pé ìdájọ́ tí ó pọ̀ lẹ́ka òun. ó di yé ìbéèrè kejì. ìbéèrè kejì ló bá ti pé ǹjẹ́ ṣé a lè ìbéèrè kan náà mo nídìí. alhamdulilayi ìbéèrè tí alákọ̀ọ́kọ́ nípa kú hmm. pé ọlọ́njọ́jọ́ jìnnà síra wọn báwọn èèyàn ti máa ń kíra wọn nù tẹ́lẹ̀ hmm. wọ́n tún ti wá yí padà wọn hmm. lọ́lọ́njọ́ jìnnà síra wọn <laughs> torí inú kú náà síra ó lè kú lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún bá jìnnà síra ẹ̀ mọ̀ pé ọ̀pẹ́ jù bá bẹ́ẹ̀ bá rìn lẹ̀ yọ ìyá bàrà sọ alẹ́ kó là á ẹ̀ rí i pé kì í ṣe pé ká pẹ́ láyé hmm. òun ló ń túmọ̀ sí ipa àsoríire hmm. àmọ́ ká gbélé ayé sin lọ́n kú kó jẹ́ pé títí tó fi kú òun sin lọ́n so eléyìí lórí rẹ̀ hmm. nítorí pé ń tọ́mọ èèyàn fojú sí tiẹ̀ ní pé òun fẹ́ gùn lẹ́nu kóun ó tún pọ̀ láàrọ̀ kóun ọmọ kù kóun pẹ́ bí má pẹ́ ṣe pẹ́ so gbogbo orú àwọn àṣà àṣà àtàpọ̀lọpọ̀ tí ìsìn lọ náà ni. lọ́rọ̀ hmm. àwọn ẹni tí ń pé káwọn ọ̀pẹ láyé káwọn ọ̀pẹ láyé náà ẹ̀ rí i pé wọ́n ìsìn lọ. Hmm. wọn kẹ̀sìn kún kankan hmm. ó fẹ́ pẹ́ láyé máa jàmàlà fẹ́ pẹ́ láyé máa jẹ pọ̀nmọ́ bẹ́ẹ̀sì bẹ́ẹ̀sì wọ̀ bẹ́ẹ̀sì. ṣé kákan wà láyé ká máa jẹun náà ni wọ́n ń pè ní ìgbésí ayé dá ìgbádùn ẹ̀mí rẹ̀ tí gùn ó gùn fún kìnnì hmm. àní kọ́ lọ́wọ́ ẹlẹ́dàá wa kó fún wa ń sẹ́ẹ̀rì sí i sẹ́ẹ̀rà kọ́lẹ̀ ìgbà tó kù ó ti gbẹ o hmm. ò ní lékún sí o sì ní dínkù sí ọ̀kan nù ìyàwó ànábì sallallahu alaihi wasallam hmm. ó ń bẹ lọ́hùn pé ìwọ ọlọ́hùn ànábì ọ̀ àtàsá ànábì létí tó ọlọ́hùn jẹ́ ń gbádùn ànábì pẹ́ o ànábì kẹ̀kẹ́ àní tó ń tọrọ ọjọ́ ọkú tó ti síwájú tó yẹ kí kò ní yẹ ìnà tó wá ń tọrọ sí torí ẹ iṣẹ́ rẹ ní ká kọjú mọ́ ẹ̀sìn Islam ní ká ṣe Mm. ẹ̀hẹ́n wọ́n bá ti ṣẹ̀sìn islam tó bá kú o ṣoríire mm. islam nǹkan fẹ́ pẹ́ láyé nígbà wọn máa lọ sí àwọn ibi tí ọ̀dà kọ́ máa ṣe tí ọ̀dà ṣe náà lọ kàn fẹ́ sí mm. ah, wa so ẹnìkan béèrè láti Ìbàdàn ó ní gogoro táwọn obìnrin máa wọ̀ ojú wo islam fi wọ̀ ó wá àdéhìsì tó fẹsẹ̀ rìn lẹ̀ nígbà tóbìnrin bá fi jáde kúrò nílé wọ bàtà. tí bàtà yẹn wá dún nígbà tí ń rìn lọ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọkùnrin tí wọ́n jájòjì tí wọ́n á ti torí dídùn bàtà rẹ̀ tí wọ́n fi wá wẹ̀yìn wò pé ah ah wọ́n kọ̀ ń zìnà fún. so ẹ jẹ́ ká kíyèsí so gbogbo àwọn bàtà kọ́bọ̀kọ́bà ìyẹn hmm. náà ni bàtà pé tí wọ́n máa ń rìn kọ́ kọ́ kọ́ kọ́ hmm. so tí wọ́n bá ti torí bẹ́ẹ̀ náà ni tóbi bá fi lọ́fíńdà sára hmm. tó bá jáde kó ń lé tí wọ́n bá fi tìtorí rẹ̀ tó gbójú wẹ̀yìn wo hmm. wọ́n mọ̀ kọ̀dá tó ń zìnà fún yín hmm. so ká kì í sára ó gé rọ́ kí ni dérò ń sè hmm. tí ó fi wá di pé nǹkan tí ń ṣe wọ́n mọ̀ kọ̀dá tó rẹ̀ lẹ̀ fún mi so kọ́ lọ́run sàánú. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. orúkọ mi ni Abubakar láti Ògùn Ìbàdàn nílùú Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ẹ akíndọ̀tù. sẹ́rí ìbéèrè mi fẹ́ bẹ̀rẹ̀ ni pé gẹ́gẹ́ bí mùsùlùmí kó jẹ́ pé èèyàn máa ń gbá gbogbo sọ̀ráǹdì náà lé ẹ sì mọ̀ pé láyé jọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáta ní ọ̀pọ̀lọpọ̀ máa ń sìnkú sínú ilé wọ́n wá sin òkú kan wá jẹ́ christian òkú yẹn wá jẹ́ christian tó sẹ́yìn bá wá ń gbá ilẹ̀ èèyàn wà máa gbá kọ́rí gbogbo àwọn kọ́rí dọ̀ sọ̀ráǹdì èèyàn wà gbá ibi sàárì ẹni yẹn èèyàn ó gbà sọ̀tẹ́yìn bá tí wọ́n ń gbá wọ́n rò bọ́yá èèyàn fi ń ṣe nǹkan kan pé ibi tẹ́ ń gbà ò débi agbọn ọ̀dọ́ yín ìfẹ́fẹ́ èèyàn ń gbálẹ̀ ní o èèyàn wá ń gbàdé sáré ìfẹ́ òun wá lọ pé ọwọ́ fẹ́ dìjà ẹjọ́ ojú wo nìyẹn lè fi nìyẹn lè fi wo nìyẹn lè fi sí pẹ̀lú rẹ̀. ọgbà ń bèrè tẹ ṣe kò sí tàbí ṣùgbọ́n pé kìí ṣe agboolé tí yín nìkan lọ bá wí hmm. gbogbo ọ̀pọ̀lọpọ̀ agboolé ni nílẹ̀ yorùbá wa yìí kìí ṣe lọ́gbọ́n mọ̀ṣọ́ ìlàsàn hmm. gbogbo ilẹ̀ yorùbá náà máa ń sìnkú sagboolé ó ń bèrè fẹ́ fàyọ pé ńgbà táwọn bá ń gba àrìn tanulé so àwọn tí wọ́n ní òkú bàbá ńlá wọn hmm. àwọn ó tún máa sọ pé ńṣe ló yẹ kó dẹ́yẹ sí sàárè bàbá ńlá tàwọn má gba má tiẹ̀ tó ń gba bí ìgbà tó ṣe pé òun tún fi ń ṣoògùn kan kí o bá. ògùn arizikì. ògùn ẹlẹ́rìí rẹ̀ àkọ́kọ́ ìwọ gbàrìn ta lẹ́yìn kọ́ mọ́. Hmm so ńgbà tá a sì ní má gba ọgbọ̀n ọ̀dọ́ tàwọn má tiẹ̀ wọ́n dín sẹ́kù fún ọ ni àbí o so kò sí wàhálà ń bẹ ẹ má sìnkú sagbolé mọ́ mm. àwọn òkú gan-an wọ́n bá rí pé ìmánìyìn bá gbé kẹ wú wọn kó ń bẹ kẹ lọ sí wọn sórí tẹ ńlòfin Ọlọ́run ńlòfin mm. Ọlọ́run kíkálukú kúkú sinmi bàbá kíni ọgbà tiẹ̀ kọ gbà tiẹ̀ mm. so kíkálukú sinmi lẹ́yìn ìjọba òṣèlú. hello salaam aleykum salaam. wa salaam wa rahmatulahi wa barakatuhu ẹ̀rà sà ara ti ẹ̀kọ́ àtàrọ̀ sà. orúkọ tèmi ni mr adékúnlé láti ẹ̀gbọ́n eh, olùsàkí. ẹ jọ tí èèyàn bá eh, tí èèyàn bá ti sàlọ́ra tó ń lọ sí jumat hmm. tó wá pàdé bí abí àbúrò abẹ́ẹ̀ kan tàbí ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n abẹ́ẹ̀ kan tó jẹ́ pé ẹni ẹ gbé nǹkan bí ìgò tí lọ́jọ́ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn tí èèyàn láǹfààní àti gbà lọ́wọ́ ẹ̀ tí èèyàn tó ti sàlọ́ra tí èèyàn bá gbà lọ́wọ́ ẹ̀ tí èèyàn sàlọ́ra sí ni àbí ẹ̀yàn kan lọ kí n dàrẹ́ tí mo ti sàlọ́ tó lọ sí mo jumat. kí ló dá yẹn fi gbà lọ́wọ́ rẹ̀? ẹni tó jẹ́ bí àbúrò àbí yẹn kí ẹ pàdé yẹn lójú ọ̀nà. ok ẹ ràn wọ́n lẹ́rú àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kọ gbà lọ́wọ́ bẹ́ẹ̀ni kọ kọ pàdé lọ sí. alhamdulilayi ẹ ti sàlù àlá ẹ ti sàlù àlá lópin ìgbà tó bá pọ́ tí ló gbé lọ ẹ gbọ́dọ̀ gbá lọ́wọ́ rẹ̀ hmm. mùsùlùmí lẹ́yìn ọtí báwo hmm. ẹ ti lè máa gbọ́ tí lọ́dọ̀ èèyàn kẹlẹ́ ràn lẹ́rú hmm ẹ lè ràn lẹ́rù gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì lè ràn lọ́ràn hmm. ẹ sì má hmm. tara rẹ̀ dẹni tẹ́yìn ó forí kásẹ̀sẹ̀ hmm. eléyìí tí èsè ti yín sọdọ́ á pín igba àmàlà ni bàbá gbé lọ́wọ́ ẹ bá wọn gbà sọdọ́ á sì jẹ́ pé ọwọ́ ni wọ́n rà tí wọ́n máa fi gbálẹ̀ tí wọ́n gbé lọ ẹ bá wọn gbà àmọ́ tí ọlọ́mọ jẹ ọmọ yìí ò rí mi ni ó rí i pé mo gbé nǹkan lọ ọtí tọ́jú ẹni mi lè gbà lọ́wọ́ yín òfin ọlọ́run ọgbà bẹ́ẹ̀ òfin ọlọ́run ju bàbá lọ eléyìí jẹ́ bó ṣe jọ. hello. Hello. Orúkọ yín. Hello. Orúkọ yín o. Orúkọ mi ni Òfin Àtẹ̀pẹ́lẹ́ láti Ẹ̀pẹ́ sà. Láti Ẹ̀pẹ́ ìbéèrè yín. Ẹ jọ mo fẹ́ béèrè nípa rẹ́gísítì mi sà tí àwọn fámìlì rẹ̀ bá ń dìtọ̀ wọ́n pé dandan pé èèyàn gbọ́dọ̀ ṣe court wedding kí ọ̀ tó ṣe nìkà. Gbégilẹ̀ lè ṣe sí i, ó ti yé. alhamdulilayi ìbéèrè tí arábìnrin béèrè látẹ̀pẹ́ ó hmm. pàtàkì hmm. ó sì ń bẹ nǹkan tí ó ń bá pọ̀lọpọ̀ àwọn àti farafinra ní òde òní yìí báyìí hmm. pa jùlọ nígbà tí bá ríra wọn wọn ó lè láti ìdílé ìyàwó ló máa ń jù ní kí lọ sí court so igi lójú wípé tí bá registry yẹn ni ó kí tí eto tí ẹ̀kọ́ má gbé nítorí pé ọkọ lè fẹ́ tán kọ́ má pẹ́ kọ́ má jìnnà kó tún lọ fẹ́ lómi mm. ó sì lè jẹ́ pé ọkọ lè fẹ́ tán kọ́ má pẹ́ kọ́ má jìnnà kó ló ń kọ́ lẹ̀ mm. kí wọ́n á ní nǹkan tí ọmọ àwọn tí ó mú jáde nígbà tí wọ́n bá ní wọ́n kọ́ lẹ̀ báwọn àbí kí ni nǹkan tí ó jẹ́ tọmọ so gbogbo àwọn irú nǹkan báwọn àti ntọ́jọ bẹ́ẹ̀ mm. iná ni máa ti àwọn òbí tí máa sọ ọmọ wọn lójú kòkòrò láti pé kí wọ́n lọ sí court registry bọ̀tà wa mùsùlùmí làwà nítorí pé islam ti wá ó ní àwọn àlàkalẹ̀ léyìí tó sọ wípé kò ṣeé takò kò sì ṣeé má tẹ̀lé lópin ìgbà tó bá ti jẹ́ pé mùsùlùmí bá ní wọ mùsùlùmí náà sì lọ́kọ tó fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí òfin ọlọ́run tó gbọ́dọ̀ fẹ́ lómi tó yàtọ̀ sí mùsùlùmí níwò obìnrin tí àwọn aṣíwájú ẹ̀sìn lágbègbè ibi tẹ́ wà tí wọ́n bá ti bá yín ta yìgì yín ní kókó ó ju gbogbo rẹ́gísítírì lọ. Hmm. ká sì jọ yé wa gbogbo yigi tí islam bá ta ń kókó kò sí kóòtù kan tó lè túká. Hmm. wọ́n lè túká lórúkọ páwọn kọ́lẹ̀ hmm. wọ́n lè túká lórúkọ páwọn dá lẹ́jọ́ kó a kú bí òṣìṣẹ́ kò lè ṣe láíláí nítorí pé ntọ́lọ́wọ́n bá bá ta ń kókó kò sí bá bá ńlá fún ẹ̀ tó lè tù. kò sì jọ yé ọ ẹ̀tọ́ tọ́lọ́wọ́n bá fún yàn ní jẹ́tọ̀ èèyàn àmẹ́tọ̀ tí wọ́n fún ọ látàrí agbárí ọmọnìyàn so kò lè jẹ́tọ̀ rẹ̀ nítorí pòfin ọlọ́run sọ pé ìdájọ́ kò sí tó lè sọ halal di haram hmm. ìdájọ́ kò sí tó lè sọ haram di halal tó hmm. ń torí ẹ̀ àbùkátà rẹ̀ àbùkátà rẹ̀ àbùkátà rẹ̀ hmm. àwọn bàbá yín táwọn ń pè yín lọ ṣe bẹ́ẹ̀ àwọn ìyá yín táwọn yarí pé àfi kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé púpọ̀ nínú àwọn náà ṣe bẹ́ẹ̀ àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ra wọn níbàámu pẹ̀lú tọ́lọ́hún àti ìlànà anabi sallallahu alayhi wa sallam ni wọn làwọn dàgbà àwọn gbà ni hmm. ọgbọ́n tí wọ́n dàgbà gbọ́n làwọn fi fẹ́ máa darí ìgbésí ayé yín lọ́nà tí ò dáa hmm. lọ́nà tó takò sí ọlọ́run hmm. a sì ti mọ̀ yìí pé ká ṣe nǹkan níbàámu pẹ̀lú tọ́lọ́n àti tànàbì sallallahu alayhi wa sallam méjì àlà lọ́kọ rẹ ẹ má lọ sí court registry àwọn ẹni tó bá so igi fún ọ nínú àwọn mùsùlùmí wọ́n lè fún yín ní certificate of marriage. Mm eléyìí tó jẹ́ pé ibikíbi tẹ́ bá fẹ́ lọ láyé sàtífíkẹ́ẹ̀tì yẹn yóò máa rẹ́ńdà sáfíìsì pé ọkọ àtìyàwó ara yín lẹ́jọ́ jẹ́ kọ́dà ń gbà míì àwọn ọmọ míì tán fẹ́ ra wọn wọ́n lè fẹ́ lọ sílùú òyìnbó kílùú òyìnbó á lò wọ́n recognize certificate of marriage eléyìí tí wọ́n bá gbà tí ò bá ti jẹ́ court hmm. court gan court báyìí pàtó hmm. so kò sí tàbí ṣùgbọ́n pípé lílọ ìlú òyìnbó yẹn fẹ́yìn tí wọ́n bá ti ní dandan dandan àti kẹ́ lọ sí court registry so ẹ fi bẹ́ẹ̀ ńlẹ̀ ibòmíì wà tẹ̀lé lọ. ìgbà míì àwọn àlóyìnbó yẹn náà máa ń sọ fún yín pé tí bá jẹ́ pé recognized organization lọ́ bá bá ń conduct marriage yẹn ẹ mú certificate yẹn lọ sẹ́ńbàṣì àwọn so kí wọ́n bá ń ṣe attestation sí ẹ̀yìn certificate yẹn ó ti tó ẹ dàpọ̀ ilé ayé rọrùn so kí ló dé táwọn la wàhálà bọ̀ra wa lọ́rùn lè jẹ́ bójú ẹni tó wá lọ sí court registry náà tẹ̀ǹtì pọ̀ ti takò tọ́lọ̀ hmm. ẹ̀rì kérò àwọn ọmọ bá wọn ní ṣe dáadáa lé ọkọ hmm, hmm. nítorí kérò ti máa wò pé ó ti dé gbájá sọ́kọ lọ́rùn kò sí bó ṣe lè ṣe sọ ilé ìjẹ́ bó ṣe jà. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n mú ìbéèrè lé ìwà látọ̀dọ̀ mr tawhid ní tebe wọ́n ní ṣé ọkọ lè gba ìtúbà ìyàwó ẹ̀ tó ṣe zìnà pẹ̀lú kíkọ̀yìn sí níbùsùn fún ogójì ọjọ́ àbí kí èèyàn ó tiẹ̀ fẹ́ kan kọ ìyàwó náà sílẹ̀ lótọ́nà kí èèyàn bá di the youth lábẹ́ ìbéèrè yìí ǹjẹ́ obìnrin tí ọkọ tiẹ̀ náà ṣe zina lè bọ́ ọkọ ẹ̀ dànù kó má ba àṣẹ ọlọ́run àbí ṣé ìyàwó náà lè gba títúbà ọkọ tiẹ̀ náà kí wọ́n sì máa bá lọ́kọ láyà wọn lọ. ẹ tó alhamdulilayi àkọ́kọ́ ọwọ́ ọkọ lọ́wà hmm. nígbà tí ìyàwó rẹ̀ bá ṣe zina tó bá yẹ pé ẹ̀ka. E ìgbà tó sì jẹ́ pé láwùjọ tiwa ní nàìjíríà ń bí wọn ìlò ṣẹ̀ríà hmm. dépò pé ó jìyà rẹ̀ sọ wá lòun ti túbá òun ronú pìwàdà òun sì ti pinnu pé òun tó ní dárú ẹ̀wọ̀ mọ́ hmm. wọn náà wá dán wọ́n wá rí pé tútúbá rẹ̀ tó dódó ni wọn náà sì gbà láti máa gbé lọ pẹ̀lú rẹ̀ à ń bẹ lọ́nkọ́ má burú hmm. àwọn olùmọ̀ Islam sọ pé tó bá jẹ́ pé obìnrin tó ṣe zina yẹn bá túbá tútúbọ̀ òdodo ọkọ náà sì rí i pé yẹs ọkọ àbámọ̀ lábàámọ̀ gidi tó bá lè tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ṣe zina yẹn ó ní láti ṣe alistibra alistibra òun náà ni pé yóò ṣe nǹkan oṣù ẹyọ kan lẹ́yìn ìgbà tó ṣe zina o láti mọ̀ dájú pápò òbí rẹ̀ mọ́ kò sí nǹkan kan náà àpò òbí rẹ̀ fẹ́ni tí wọ́n jọ ṣe zina ó tilẹ̀ jẹ́ pé oorun ó kó ní ìrira oorun ó kó ní ìrira kí lọ jẹjẹjẹ títí tó tún wá jẹ́ pé zina ló kù ìwà adélébọ̀ ha kó máa bàjẹ́ ó bá lò máa àwòdù bìlá mùsùlùmí tún ni ọ́ àwòdù bìlá wọn mọ̀ pé ńgbà tí wọ́n ti lọ́kọ ó kì í ṣe ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò mm. tí gbogbo èèyàn lè máa lọ lóṣù síbẹ̀ mm. kí ló wá bá débẹ̀ kí ló wá fi tàn án jẹ súyà wò lọ jẹ mm. tó fi wá jẹ́ pé wọ́n rí ọmú bá wọn so nítorí délé wọ́n ní wọ́n ló kù sí lọ́wọ́ ìwọ ọkọ ìwọ ló kù sí lọ́wọ́ àmọ́ gẹ́gẹ́ bí òfin ọlọ́ àwọn olùmọ̀ sọ pé tó o bá gbà á látàrí kó ti túbọ̀ ronúpìwàdà kó burú hmm. so ṣùgbọ́n tó bá tún ní ọkọ̀ ọ̀lẹ̀ náà kọ́ máa lọ torí o ò rí nǹkan kan tó lè ṣe sí jù bẹ́ẹ̀ lọ o tún o ò ṣàṣìṣe hmm. o ṣàṣìṣe nítorí pé ìyàwó ṣe zìnà wọn kọjá pé ìyàwó jẹran jẹ because hmm. tó bá pẹran jẹ nù sàṣùn á lè rẹran mí dípò rẹ sùn àmọ́ ṣe zìnà ẹ mọ̀ pé ibi tó jìnnà jù lára rẹ̀ ni wọ́n ti bọ́ ọ dé yìí àwọn òbí lẹ́yà ayi ó burú oorun ó burú oorun tó nítorí de wọ́n ló kù sí lọ́wọ́ ìyàwó náà wá rí pọ́kó ń ṣe zìnà bẹ́ẹ̀ ni kí ni yàtọ̀ tí ń bẹ láàrin ọkùnrin àti obì lọ́nà bá ti rí pé ṣe zìnà ọjà ń bá rẹ ni kí ló dé tó fẹ́ yàwó mi ọ̀wọ́ á jẹ́ pé zìnà ni wọ́n lọ sí òun náà lè bọ́ ọ̀dànù kí kálukú sinmi so ebó ni ìyàwó rẹ ni òun ò sí pé kọ́ òun ò pé kọ́ ọmọ wà ń gbogbo ìgbà tó bá fẹ́ wá dọ̀ rẹ̀ ọ̀wọ́ á pé zìnà ló kù tó fẹ́ ṣe bọ́ dànù járe kọ́ mọ́ wà rẹ̀ jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six zero eight zero plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ ní o. salaamaleykum wa wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. a tọrọ kọlọ kọlọ bá a lọrọ ẹ ẹ̀yìn ìbéèrè mi ní ipò ẹ̀jọ̀ tí ìbá wà nínú nàìjíríà tí ìpè wa wọlé wípé ẹ̀jọ̀ èló ni ọjà báyìí tí èèyàn wá sí ìpè yẹn wípé iye báyìí ni ṣé èèyàn òjúdú lábẹ́ ìfọlá wípé èèyàn ń tajà nínú mọ́ọ̀kì. tẹ́ bá wà nínú masjid kan á béèrè pé èló ni iye ọjà báyìí àbí. bẹ́ẹ̀ ni tí èèyàn wá rí sí. ó ti yé ṣé ìyẹn òsínlábẹ́ ọ̀nà pé yẹn ti tajà nínú mọ́ọ̀kì. ọ̀dà ó ti yé hello uh, ayọ̀kùnrin ṣe ẹja mi lè yàmà ẹ lóko yín o. ẹ̀rọ sọ́wọ́n lẹ́kọ̀ọ́. wàhálẹ́kùn sọ́lá wọn rọ́ṣùn sílá ọkàn ibi. àyùbá sọ́lá láti gabon. ìbéèrè yín. àbẹ́bí dọ́kítọ̀ sọ́lájú ayé wọn gbọ́dọ̀ yàtọ̀. àmín. ẹni tí wọ́n fẹ́ rán lọ́mọ́ta. Hmm. tí wọ́n sọ ń gbìnà òun nígbèsè ọjọ́ láti lọ́mọ́ta pé kò sí ẹ̀kọ́ tó ń kẹ́kọ̀ọ́ yẹn fún òun fi yíwọ́ kù. ẹ̀sùn láwọn ọlọ́ níta àwọn olè kó dídí tó lè yàn fún láti fi rán lọ́mọ́ta pé ìjọ́ olùdíje fún òun tó fẹ́ fi rán kó fún àwọn abẹ́ká béèrè ṣé kọ́ kó fún yàn kó fi máa yọwọ́ kó kó fi máa rí ìtàn sílẹ̀ òun ló lọ́lá jù ní ìtàn náà lọ́bàkà àbí ìtàn náà lọ́bàkà ló lọ́lá jù. àwọn àrẹ tán fúláwọ́ dàbí. alhamdulilayi ẹni tí ó jẹ́ òṣòwò tó wá wà nù mọ́ṣáláṣí tí ìpè wá wọlé wọ́n ń bi léèrè pé èlé lónìí símẹ́ǹtì nìsí àti wà ń ṣọ́ọ̀pù ni ọ̀wá ń dá ọ lóhùn pé báyìí báyìí nítorí ṣe ọsẹ lọ́hùn ó jáde kó nu mọ́ṣáláṣí hmm. ló fi wá dá wọn lóhùn ìwọ ti gbọ́ béèrè hmm. ìwọ wà ní fèsì ó dìgbà tó bá kọ́kọ́ jáde kúrò nínú mọ́ṣáláṣí hmm. tẹ́nìkan bá fi lè gbọ́ tó ń sọ pé iye báyìí báyìí báyìí ni níṣẹ́ lọ́yẹ̀ kan sọ fún ọ pé ẹ̀mí tàtàjèrè ẹ̀mí tàtàjèrè torí bákan méjì ti ṣẹlẹ̀ ẹ̀ ń tajà nu mọ́ṣáláṣí abẹ́ ń polówó ọjà nù mọ́ṣáláṣí. Hmm. so gbogbo ẹ̀ ń tó bá sì rí tẹ́nìkan ṣerú ẹ̀ àdó àtẹ̀sẹ̀ fún ni pé ọlọ́run mi jọ tàtà jèrè hmm. gbádùn abánibẹ́ pè ní mọ́kànbẹ́ <laughs> so eléyìí jẹba hmm. ẹni tí wọ́n fẹ́ sanwó hajj fún láti Gabon tí òun á sọ fún bàbá olówó pé tẹ́ bá kówó yẹn fún mi ni ó dáa jù mo ò lè lọ sí hajj torí pé mo nídìí owó tí n fi máa ṣòwò. So olówó náà á sọ pé iṣẹ́ ò ló ṣe fún mi tí n fi wá kó mílíọ̀nù méjì náírà tí n fi kó fún ọ ibi kọ́ máa lọ fi pàwọ́dà kọ́ máa ṣòwò hmm. hajj lèmi fẹ́ ràn tèmi hmm. so wọ́n á ní ṣé hajj lọ́ọ̀ẹ́kún ọ̀ràn ilẹ̀ àbò lọ́ọ̀ẹ́kún kò fún hmm. àkọ́kọ́ ni pé ẹni tó fẹ́ ràn lọ sí hajj ó gbèrò dáadáa sí ọ dáadáa tó gbèrò sí ọ ni pé nígbèsí ayé ẹ̀ ìjọsìn yìí ẹ̀kan nínú ìgbésí ayé lọ́lọ́wọ́n ọba ni kò ṣe hmm. òun á ràn ọ́ lọ́wọ́ ọ̀nà tó gbà ṣe hmm. ó dájú pé ṣe olóore ló fẹ́ ràn ọ́ lọ́wọ́ láti ṣe. tí ìwọ tún wọn á fẹ́ rán ní hajj tó bá ṣe hajj yẹn dáadáa hmm. tó máa ń ṣe tó ṣe dáadáa ládàá rẹ ni pé gbogbo àṣìṣe rẹ ọlọ́run parẹ́ fún ọ àrùn kan rú rẹ náà fẹ́ni tó bọ̀ sanwó ẹ̀ nítorí pé àdáàlú àlẹ́ xeyìrì kẹfà àìlè ẹnikẹ́ni tó bá tọ́ka sí dáadáa fún ni láti ṣe hmm. ó náà nírú ládàá tẹni tó ṣe. Hmm. tó wọ́n wá sọ pé kàkà kí wọ́n bọ̀ sanwó hajj kan kówó fún àìkówó fún ìwọ ọ̀lọ́ hmm. wọ́n ló síra rẹ̀ ó yẹ kó lówó yẹn kó wẹ́ lómi tó ń bá fẹ́ lọ kó sànù rẹ̀ pẹ̀lú kó lọ sí hajj yẹn. tó bá yẹ pé wọ́n kówó nǹkan ni wọ́n wá sọ pé owó ni o nínú kó sanwó hajj àbí kò fi gbọ́ bùkátà rẹ̀ èyí tó o bá fẹ́ fi ṣe sọ hmm. eléyìí yàtọ̀ èyàn hmm. yàtọ̀ òfin ṣeré àsọ yìí pé tó bá kán kó yẹn fún ọ bẹ́ẹ̀ hmm. ìwọ wà lọ sanwó hajj ọwọ́ àdásí di káràkátà rẹ̀ ní ọ̀sẹ́lọ̀n nítorí pé wọ́n sọ pé bíbádìlẹ̀ làgàyèrè láàyè kó nàlmọ́ òmùsítàkìyà tẹ́lómìn lọ́ba sanwó hajj fún yàn èyí dẹni tí wọ́n máa sọ pé ó ní kápá àti ṣe hajj. Hmm. sèǹgbà tó sì ti jẹ́ni tó ní kápá àti ṣe látàrí pé wọ́n kọ́ lo lówó ń rẹ̀ hmm. tó o bá dá ìbáàtì owó yẹn síbòmí tó fi ṣe nǹkan míì ọ̀sẹ̀ lọ. Hmm. sàmẹ́nì ìsìn òun bọ́ sán ni wọ́n á sọ pé kàkà kọ́ lọ owó nǹkan kó fún ọ ni wọn ò ní kó fún ọ ẹ pààrọ̀ kọ rẹ̀ sí tẹlómi tẹlómi náà lọ a sì ti sọ́rí ẹ rí i àwọn olówó wọ́n máa ń sábà rán àwọn èèyàn lọ sí hajj nígbà mi láti yọ sọnù láàánú nítorí tá máa ń sórí fún hmm. tá ń sórí fún tá ń sórí fún hmm. ìwọ náà lọ pọ̀ jù ní ìbàjẹ́ ètè sẹ́ni tí ń sàánú rẹ̀ ó lè máa sọ pé wọ́n jẹ́ ń kọ́bọ̀ olórí ibú rẹ̀ <laughs> ọmọ àbúrò bàbá mi àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n jẹ́ ń kọ́bọ̀ hmm. so ìsìn fún ọ lówó ọ̀ ń pa ọ̀ ń pa sápò pin so ń bọ̀ bá rán ọ lọ sí hajj ṣé àwọn èèyàn náà afẹnusọ̀nsọ tí wọ́n ń tẹ̀ jọ ń sò fòfó ká hmm. àwọn náà ní pé bóòlù ṣe ro wájú. tọ nígbà tó ní ọ̀ràn lọ́wọ́. nígbà tó ní ọ̀ràn lọ́wọ́ hmm. tùnà sírì ni hmm. òun náà fẹ́ fi hàn pé òun ràn lọ́wọ́ abara mórí jẹ ní ọ. sọ ẹ̀yin olówó náà ń gbà mí kì í ṣe hajj ríran yàn òun náà ló pin oore. tẹ bá ṣèyàn láǹfààní mi eléyìí tó jẹ kó náà lè gbérí tó náà fi lè dáwọ́ hajj yẹn san lápò ara rẹ̀ látàrí ìrànlọ́wọ́ tó tún máa tọ́jú ilé hmm. tọ́jú ìyàwó tọ́jú ọmọ báyà kò bá dáa jù nígbà mi lẹ́yìn hmm. náà bá rò dáadáa ẹ rí i pé yẹn lọ́wọ́ kẹ kọ́ bí ó sì máa pẹja jẹ lọ tẹ bá ràn lọ́wọ́ láti jẹ ẹni tó tí iṣẹ́ ìṣe rẹ̀ ó fi gbé tó ná dẹni tí ó lè máa mówó lápò fi ṣe dáadáa fúnra rẹ̀ hmm. yóò dá ń gbà míì torí pé ọ̀nà ó lè lọ sí hajj inú ẹ̀ hmm. yóò tún lè sàánú ọmọ àtìyàwó nínú ẹ̀ hmm. àti bá àti bí ọlọ́ni máa àlẹ́ mọ̀síní ìnà mi sẹ́bi àfààyè lẹ̀ fún yín láti gba ẹni tó ṣe dáadáa wí dáadáa náà lẹ fẹ́ ṣe ọlọ́run san yín lẹ́san olóore lórí ẹ̀ ìwọ náà tán ṣe dáadáa fún ìwọ náà fìtìjú kárùn lọ ṣiṣẹ́ hajj yẹn ọlọ́run gbà lẹ́sìn fún ọ lọ́jọ́ iwájú ó ti kó ònú rẹ̀ nu hmm. nǹkan míì lókù tó tún yẹ kó gbárí mọ́ ìjẹ́bù hmm. síjọ́ jazakumullahu khairan sheikh ibi láti máa ṣẹnu ró lónìí inshallah ọjọ́ mẹ́jọ yìí ni láti tún máa pàdé kọ́lọ́ńkọ́ ṣú ẹ̀mí oníkálukú wa jùgbà náà lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbáàtẹ̀rù ètò kọ́lọ́ńkọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀ lógúnmọ̀ṣẹ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ afa abdulwadud àti broda ismail tí wọ́n dìjọ kọ́ wọn níwà tó fi máa abu sofiyan jazakumullahu khairan ọ̀làdùn níbi ló ń lóko mi ọjọ́ mẹ́jọ ìnira pàdé inshallah títí ìgbà náà ní mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtù máa kíra wa nínú gbàlùjẹ́nà inshallah wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuh.